فما ذلك الإثم إلا هو ومن كل ما نشكوه يا رب عافناه كأيوب إذا عافيته بعد بلواه وما كان من ربي فإنك ربه وما كان من مولى فإنك مولاه وأنجح لنا منك المطالب كلها وحقق لنا فيك الذي قد رجوناه وأكمل علينا ملة تلك وكفنا من السوء والمكروه ما لأن نخشاه وأنزل علينا الفضل يا من بفضله وأنزل علينا المنا يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ولما رأى المؤمنون الأحباب قالوا قالوا هذا ما وعدنا الله رسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما وما زادهم إلا إيمانا وتسليما فعالكم الله الحمد لله رب العالمين من فرج بتدبير الأمور ويخلق ما يشاء ويختار ما كان لأحد من عباد الخيرة سبحانه وتعالى أحمده وأجلله وأشكر على نعمه غيره وباطنة وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه فأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته ọkùnrin nìkan ọba tó ṣe wá ní mùsùlùmí látọrọ àlèkú ìkúrò àti gẹ̀rẹ̀ fún ànínábì sallallahu alaihi wa sallam ẹni tó ọba láti bàbá jẹ́kẹ̀ gbogbo wa aláàbá ń sàlẹ̀ fún sí ànínábì láti sàlẹ̀ fún ọ̀nà rẹ̀ àti àwọn ará lè àti sọ̀hábà rẹ̀ kí àwọn náà máwọn tó kẹ̀ pẹ̀lú ànínábì sallallahu alaihi wa sallam nígbàgbé àlùkíyàmà Dákùn jẹ́ abẹ́rù wa bí dáàbù pàtì bá lọ́dọ̀ ọlọ́run bá. Nígbà tí pé ọrọ̀ àdúrà tọ̀pọ̀, ìyọnú ọlọ́run bá àti àforíjì rẹ̀ fún gbogbo àwọn òbíkà àtàràwọ̀ jáde tí wọ́n tán lórí lá ilaha illallah. Muhammadu Rasulullah sallallahu alaihi wa sallam tí wọ́n ti bọ́ sọ́dọ̀ ọlọ́run ọlọ́mọdé máa pọ̀ kẹrọ. Àwọn tó rí bẹ̀rù àwọn àná wọn, àbàwọ̀ kí àwọn náà. Àwọn tó rí bẹ̀rù àwọn ọ̀rẹ́ wọn, bàdì kẹ́ wọn. Àwọn tó rí bẹ̀rù àwọn alájọgbé wíńdò náà lọ, bàdì kẹ́ wọn. Àwọn tó rí bẹ̀rù nínú àwọn alájọgbà fẹ́ pọ̀ wọn, bàdì kẹ́ wọn. Wọ́n lájà kan sọ rẹ̀. Tọ́ba wọn bá ní kẹ́ wọn báwọn. Àwọn tó fọ́kùn mọ́ àwọn ìwà náà tó ti ń ọ̀dọ̀ àwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá nípa abọ́lẹ̀mù wọn ni wípé òbí ni kò tó òwò ni ṣùgbọ́n fún ọlọ́run ọba lọ́wọ́ bí lórí òkúrání òwò ni kò tó òbí ni o bàbá àtìyàwó wọn ju àwọn àbá àtìyà kó ń tó lọ o hákù bàbá àtìyà mi ó ju hákù bàbá wa dání lọ lọ́dọ̀ mi ó ju hákù àbúrò dáàdì lọ jẹ́wọ́n àkẹ́kọ̀ọ́ tẹ̀wọ́n mi ní gbọ́dọ̀ àgbẹ̀ náà sọ ìkẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ tàbí máa sọ. Fọ́nìyàn kúkúrò lè rújúmọ̀. Rújúmọ̀ ní sẹ́yìn ọmọ gbèdé. Ní ọ̀bá àbàrà lè ní sọ. Ó jẹ́ wípé mọ́ sọ àwọn ọ̀kan tí òkúrẹ́ àti wa, ẹlẹ́tọ̀ àti máa já mi padà. Kí máa tún sọ. Ìbá sọ́lẹ̀ mẹ́wọ́ mi lọ sí tẹ́tẹ́ nígbà mi ìgbọ́ mẹ́rẹ́mọ́gbọ̀ Yorùbá mi ìbàjẹ́ wọn lọ́wọ́ tó yé mi díẹ̀ tó jẹ́ bí ìtìnà yóò bọ́bọ̀ ní ìlànà òfin tí ọba ti pílẹ̀ ẹjọ́ máa tún sọ tí ó sí à tí máa wọ́n lè tó gẹ́gẹ́ bù ní tó lè bá ń tó fi òbá di ẹ̀ṣọ́ tí ó wọ́n fi

tí kò sọ̀rọ̀ mi tó jẹ́ wípé tí ẹ ti kà ọ́ dáadé sí mo sọ lọ wà lé àyè wà kọ́ àgbà máìkì tí ẹ bá sọ̀rọ̀ tó kù díẹ̀ káàtó tí ẹ ti tẹ́sì sí màtó kù díẹ̀ káàtó ń bí èmi fi òun tọ̀ kó wá tún mi tẹ́ tí ń bá lọ pé kọ́ bẹ̀ sọ lẹ́yìn mi tí ń bí má kù sí ẹ má tún mi tẹ́ lẹ́yìn mi kó lè dẹ́kun fún mi náà tó tó ọ̀rọ̀ ẹ̀sìn yìí ọ̀rọ̀ ń tàn mú lọ ìṣẹ́ ọmọ mi má wà dé lọ sọ́kẹ́ rẹ̀ ọ̀nà ọ̀dẹ̀ tí wọ́n ní o. nígbà yọ̀ kọ́ ní o rọ́dùn bẹ̀rẹ̀ ọ̀dẹ̀ ní o inú ọ̀dẹ̀ tó kù ṣe rọ́dùn ìbọn kó fún yà ó. àkọ́rọ́dùn fún ẹgbẹ̀rẹ̀ tó àwọn máa gbọ́ lórí ọmọ àdá. inú ìgbó ibi náà lè kó rọ́dùn fún mi kí ọba kí ọba lè fẹ́ dàgbà nílẹ̀. ọ̀rọ̀dùn àwọn rọ́dùn náà ẹ̀dá náà dàgbà nílẹ̀. ẹ̀ẹ́n gan kọ́lá pẹ̀lú kọ́lá bí èmi náà kí bá ti máa jẹ́ bẹ̀rẹ̀ kí mọ́ kí n pútà lẹ́nì tí dẹ́gbẹ̀rẹ̀ kú ti sàgbẹ̀ ọ́dà ọ́dẹ̀ so ìlàn òǹdé ni òṣò wo ni òwe kọ́wé ni jùmọ́nà ó sì ń bẹnu tí ọ̀gá inú ọ̀la lẹ́nu ni bàbá ìyàwó ju àwọn àfáàtì ọ̀pá ń kéwú lọ èmi sọ lẹ́yìn àfáàtì ọ̀pá ń kéwú mọ́ sọ́ọ̀gbà ń bẹ ilé ẹ̀kọ́ tí mo ti kéwú Bàbá ìsìn ẹ̀yọ́tọ̀ ọlọ́ni wọ́n kọ̀dọ̀ ọ̀rọ̀ búkà láàbùdú ìlà ìyá. Wàbílẹ̀ wọn náà. Wàbílẹ̀ wọn náà. Wàbílẹ̀ wọn náà. Wàbílẹ̀ wọn náà. Ẹ̀tọ́ ọlọ́ọ̀tọ́ ìlẹ́bí ṣé ìrìn àwọn òbí ìlẹ́kù? Àǹfààní tí ń sọ́rí ọmọ ń ṣe fọ́lọ́mọ ni àǹfààní ṣe gbọmọ lọ́wọ́ ọlọ́mọ. Àǹbọ̀ inú fi jẹ́ pé ẹni tọ́pì táwọn àǹfààní wa mú yìí. Àtẹ́lẹ̀ àtàǹkàmẹ́ ẹ̀ ní ìtẹ́sì. Máa àṣùwọ́jà náà ìlànà هذا المجتمع مجتمع مريض مرض مرضا شديدا منه في أهله درجة مرض هذا المجتمع لا يعلمها إلا الله بكر الإنسان ده يقول إيه؟ نعم نعم ما kalẹ̀ àfáàtẹ̀ mẹ́rin ìṣẹ́lẹ̀ fàwọn kalẹ̀ àbú tí ó ti máa ti fẹ́ pẹ̀lú ẹ̀kẹ́ àwọn ọmọ ilé tí ṣé káfẹ́ ìdálẹ̀ ewu bí ọ̀rọ̀ lẹ́dẹ̀ rí ṣé àti pẹ́pọ̀ káfà wọ́n ìdálẹ̀ ṣé àtàlùbọ̀ náà ṣe máa nínú àwọn àfáà wa àti àwọn bàbá wa àti yá wa kára lọ̀gá àwọn òbí ni o but àwọn olùkọ́ wa àwọn ọ̀gàṣẹ́kọ̀ọ́ ránṣẹ́ ránṣẹ́kọ̀ọ́ ránṣù òkèlè náà tí ọ̀gàṣẹ́wò bí mẹ́mà àwọn lọ́kàn ṣùgbọ́n tó bí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ òkè amúnagbóṣe mi òkè wọn yóò wọ̀n gbẹ́kẹ̀jì mi òǹdí yóò wọ̀n gbé ọ̀gá mi òǹdí yóò gbé àǹfààní mi òǹdí yóò gbẹ́kẹ̀jì mi yóò tún gbé títà wọn ni ìyá afẹ́ tọ́lọ̀ ń bá pàtí ẹ̀kọ̀tọ̀ dúkẹ́ bàbá rẹ̀ náà ló jẹ́ lórí náà tún olùkọ́ rẹ̀ ìyá rẹ̀ náà tún ní kí ni ó ń olùkọ́ rẹ̀ ọlọ́run òfin wà náà rẹ̀ tanu wọ́n máa kó ogun ẹ̀ náà lùkẹ́ rẹ̀ ṣùgbọ́n káwọn àmọ́lẹ̀ òǹgbò ni kò tó jìnnì tìkùrà ní ìlú òǹgbò ni kò tó ìwò ni tí Yorùbá nù ṣé tìkùrà náà wà mọ́ àfi Yorùbá alhamdulillah àwọn mọ̀ àwọn elétò wáyé ọlọ́run máa bá lè wọ́n wọ́n jẹ́ pípa okùn wa lẹ́yìn ìbá ń tẹ́ báyìí títí ìjọ ọwọ́ akùn tí wọ́n bá yẹn lẹ́rù òní ọlọ́run yóò jẹ́ torí rẹ̀ èyí á máa bẹ̀rẹ̀ dáadáa ṣèǹtọ́rùn ohun ìbára láàmú tó bẹ́ẹ̀ kọ̀ bìkẹ́ di òògùn àwọn máa tẹ̀rẹ̀ ní ẹ̀mọ́kùn àwọn wàhálà ìṣúwọ́kàn kan máa tẹ̀rẹ̀ sọ ní pé mo fẹ́ kó pọ̀ wọlé ọmọ ìlọ́mọ̀ wá ní akẹ́lẹ̀ yánú wọn ti kọ̀ọ̀ká ṣe kálọ̀ ọgbọ̀ bọ́ọ̀bù sí mẹ́mẹ́ ọ̀pọ̀lọpọ̀ orí yóò fi wọ́n sì máa pàmì méjì àdúgbò nínú ìfọ̀rọ̀ ìdí máa ti sọ fún mo fẹ́ sí nǹkan ọ̀gá májàlóye ṣe ẹnu fún ìfọ̀rọ̀ ìfọ̀rọ̀ àbúrò tẹ̀lé wí lọ. Ẹgbẹ́ ìfún dábì. Ọ̀dọ́ bá dáwọ́ ilé sáàlọ sọ́kàn sọ́wọ́ àdúgbò. Bẹ́ẹ̀ bà ní ẹ̀kọ́ ẹ̀ka tẹ̀lé òun. Èso ó kí wọ́n Wọ́n sí power ilé iṣẹ́ ìṣẹ̀gbọ́n Àtẹ́lípé bí a ti máa lá àkàdúrí náà yẹ sábẹ́ni ànílá. Òṣìṣẹ́ tí ò ní ní ìjọ lọ́mọ wa ní gbogbo àsìkò. Nítorí ọjẹ́ kí rí àtàrà ní wa táàrin tí ń sún kálukú wa. Ọlọ́dún ọjà ni ẹ bẹ̀rẹ̀ dáadáa báyìí jẹ́ ìparí dáadáa. Ìlú tí máa dé kí ìgbàgbé dàrú lọ́nà lọ́jọ́ ọba yìí ló dáadáa yìí. Bákan náà ìlú yìí ọlọ́mọdé ògbóná. Ìlú yìí èyí tí bẹ́ẹ̀ lọ́kùnrin lóbìnrin méjì àṣẹ́fì. gbogbo wọn pátálẹ̀ fún wájú ṣùkúrò láti mẹ́kún lọ́nà kásọ́mọ̀ kejì nínú ẹ̀sẹ̀ wa. wọ́n bá ti tún kọ́ àwọn èèyàn lọ́wọ́ nígbà tí mo sọ̀rọ̀ lọ́nà ẹ̀mú bí kí kọ́ àga ìjọsìn ẹ̀ẹ́dì ní kan fún wọn báwo ni ti ṣe mọ̀ lẹ́yìn hàm gbogbo wọn lápapọ̀ ọlọ́run jẹ́ rẹ́rìn-ín pàdé rẹ̀ níjọba ìṣẹ́ ah. nínú ẹni tí ó fi ọwọ́ sí ìgbà tí òwe ẹsẹ̀ rẹ̀ lọ́jà wà mẹ́ o ah. nínú ẹni tó dúró ọ̀pọ̀ lọ́jà wà mẹ́ ah. mọ́ wàá sọ wọn lọ́mọ àlìjẹ́ náà tọ́mọ nígbà ìgbà rẹ̀ gbogbo mọ́tẹ̀ ọlọ́mọ iná mọ́tẹ̀ ọmọ ọlọ́mọ àjẹ́ náà ọmọ wa mọ́tẹ̀ ọmọ àjẹ́ náà tí wọ́n jáde lára ọmọ iná mẹ́ta wọ̀ tọ́mọ náà fún àtàwọn àtàwọn àtàwọn ìyàwó wa àtàwọn bàbá wa kò fi àwọ̀ àjẹ́ náà láì ní kọ́kọ́ tọ́ iná ọlọ́mọ bá wò láàárọ̀ wà láàkùn wọ́tẹ̀ tí wọ́n dábì lẹ́yìn àwọn ọmọ ìdáàbá lẹ́nu ọba ní wípé àǹfààní bàbá dání. Gbogbo àbá ti lẹ́nu ẹ̀ ní sẹ́sìn. Ọ̀nà tẹ́lẹ̀ gbàtẹ̀ sí ọlọ́mọba ọ̀nà àárín. Bàbá torí ọba ìmáàmù nílùú yìí, ọlọ́mọba ní tọ́yìn tọ́nà. Torí wípé sáà màrún kí sáà màlúwà láti, wọ́n kò kán tẹ́tẹ́ ìlọ́jọ̀ gbà ìjà àmàlì gẹ́gẹ́ ìjọ mẹ́tẹ́tẹ́ mọ́ máa sọ. Ó ti ìmọ̀mọ̀ wọn dájọ́ tó ń tàmà ní. Kí n tẹ́ ẹ̀ka ń nítorí pé ìmáàmù lọ́rọ́ mi gbogbo jẹ́ ìmáàmù wọ́n kò sẹ́kẹsẹkẹ sí ọlọ́sẹ̀ ìgbàlẹ̀ ìjàmbá ní kílọ̀ tọ́lẹ̀ wọ́n máa bìí pé bọ́ọ̀ ni rún kátó lè dé ìwọ̀n náà tọ́bi tí ó rún kí bẹ́ẹ̀ ni àwẹ́ wọn wọn ò ní kí wọ́n pẹ́ bọ́

mọ́jú wọn sáré ti gbogbo dáyà kan náà haúlà náà kò wájà ìlà ìlà. Àwọn màmá wa, àwọn àbàdì kí ìfẹ́ iná wọn. Bọ́lá ká pẹ̀lú ọ̀sùn ẹ̀yìn ọmọ wa. Mọ́rí ká pẹ̀lú ọ̀sùn ẹ̀yìn ọmọ wa. Àdúrà kí ìgbà ní, alhamdulillah. Ká Sọ̀rọ̀ wọ́n lẹ́gbọ́n àwọn ti gbà fún ọkà tó fi àlékún. Ọlọ́dún kò bá ní lẹ́yìn kún dáadáa o. Mọ́jẹ ẹ̀sàrẹ́ o. Kọ́lọ́ máa fẹ́ tú obìnrin láti rí. Yọ́ wà ń gbọ́kọ̀ ẹ̀ lásìkò sí àti ìròyìn ìbò. Bọ́lá òní ti fún ọkọ̀ tó ní láti rí. Yíyí láì tààlà kò lè dábì ní lójú lọ́sàn-án iṣẹ́ ti àwọn ṣe ká dàrú ní lójú lálẹ́ ẹ̀mí sunkún ọmọ ẹ bẹ̀rẹ̀ lórí ọmọ láyé àti dáìsẹ̀ ọmọ ní ìdílé ìtàlọ́lá ṣọ́lọ̀ wọ̀lá àbúkọ́ tẹ́lẹ̀ àdìlá àwọn elétò wọ́n ní bàbá kanú àbàbá rí àwọn ní àyè àyè méjì wà látọ̀ àwọn náà ipe ìdílé sọ̀rọ̀tọ̀ mùsẹ̀kín ojú ọ̀nà rẹ̀ tó fi wọ́n ká kó bẹ̀rẹ̀ kẹ́mọ̀ tó fi á sí dẹ́yìn lọ́dẹ̀ tẹ́ ìwé púpọ̀ mọ́mà bá ní gbogbo ìfẹ́ àbáwọn náà lọ́dẹ̀ káwọn ní oṣù tí ṣé wọ́n parí ẹ̀ síbi tí ó wu àwọn náà déwájú wọn náà wọba wọn náà jẹ́kùn sọ̀rọ̀ náà ṣáwúrà wọn náà kò wájà ilẹ̀ rẹ̀ náà wí. mo bú rẹ̀ káfíìsì abẹ́kọ̀ọ́ parí ó ní àlèwàsà بين الغلو والانفلات والتساهل والامتنان والإكرام جماعة àwọn tí wọ́n kọ́kọ́ sí ìfẹ́ ìrìn bíbí kàtà àwọn ṣẹṣẹ lórí tọ́pìkì yìí ní àwùjọ àmùsùn lẹ́yìn. kí lè ń pè ní àlùwàṣà fún yíyá kí wọ́n bá ní wọ́n tù lọ́dọ̀ lọ́rọ́bọ́wá tí a fọ́ sí ìyẹn ní tuntun ẹ̀tọ̀ni súnmọ́ rẹ̀ tí a máa ní wọ́n sápùn tí a fọ́ sí ìyẹn ní pápá ẹ̀tọ̀ni súnmọ́ rẹ̀ tí a máa ní àníwá tuntun òun ni àárín The last jẹ̀lẹ́sù from home. mú ṣòkò láàrin àwọn èèyàn ṣùgbọ́n wọ́n sábù ó ní ìyá ẹ̀sà ó ní wọ́n sábù ìfọ́sí ìsìn ẹ̀sà ìrìn tí ò ibi tí ọ̀tùnkù sí kò kú bẹ́ẹ̀ ibi tí ọ̀tùnkù sí kò kú bẹ́ẹ̀ òun ni ẹni olúwọ̀ntúnwọ̀nsì ẹni ilé ẹni táa lé fi òun wípé sáàmù fẹ́rẹ̀ ṣe dáadáa ìwọ̀lọ́lẹ́sẹ̀ yìí torí wípé irú àrùn sí bẹ́rẹ̀ kò sí lára ti ẹ torí ọ̀daràn ìbẹ́rì ẹni tí àbàdàn nìkan jẹ́rìí sílẹ̀ yìí wa àwọn kò sábà bẹ́rẹ̀ mẹ́rin sọ̀rọ̀ sọ́tún sọ́tọ̀ wípé بعد أعوذ بالله من الشيطان الرجيم وكذلك جعلناكم أمة وسطا فصدق وسطا àwọn ọlọ́run ọba àwọn ọmọ ìṣẹ́fà akọ́kọ́rọ́ ànẹ́bì ìjọ ànẹ́bì àti wọ́n ní ṣìyàrán ìbúlẹ̀ ẹ̀sì iná déédé ẹ̀ẹ̀sì inú aláṣẹ èso ẹ̀ẹ̀sì inú aláṣẹ ìgbàgbọ́ ìrọ̀rùn ẹni ẹ̀fà ní irú sọ̀wọ́n nínú àwọn ọ̀jọ́. Ibi tó ti wá ṣe níbẹ̀, òun náà ní tán sọnù sọ́ọ̀tù Alibron ní Anna Kùrọ̀rẹ̀ Mùsàtìrì Báńkùrù Dáàbọ̀, wọ́n ní kúntùm fẹ́rọ̀ olùmọ̀tín Mùsàtìrì náà. Báyọ̀ ìṣọ́rí àbákọ̀ náà ni, nínú gbogbo òjò tá a mú wá àyè ní. Ìgbà tí wọ́n tẹ́kẹ̀ ẹja, ṣé ẹ bá ti gbọ́ ẹ ti bá bẹ̀rẹ̀ rẹ̀ ti rọ̀ ń tẹ̀lé. Ẹ tí ọ̀rẹ́ ti sọ́ra rẹ̀, ó ti ń ju àwọn tí wọ́n já láti ìlú, tàbí láti èso nínú ìdí ẹ ti lọ, táà ti gbé ìjẹ́ ní ẹ̀sà ní lọ. Ẹni ìtàkùn ìṣúwàdá àrẹ̀ náà. Ní tó kí a sì ní ẹ̀sà òun ni kó ìtẹ́kẹ̀ èyí lẹ́ẹ̀mọ̀ ẹ̀jẹ̀ yìí lórí àwọn àṣẹ yòókù. Ìgbàtẹ́lẹ̀ yóò bọ̀ kìláàmà, ó ṣẹlẹ̀ ìgbàmà, ọlọ́run kò gba ọ̀rọ̀ níbi gbọ́. Yóò máa wá sọ fún wọn wípé káyọ̀tà ní àgùtò mi. Ní tí mo rí sáwọn èèyàn ṣe ìdíṣẹ́. Àwọn ọ̀nà yóò ní à, ṣèdìbẹ̀ lọ́gùnà náà àìsànṣà náà dùn ní ilé yìí. Sáwọn ìjọ rẹ̀, gbogbo ń tọ́ ní àṣọ fún wọn, aṣọ. Wọ́n àti gẹ́gẹ́ sí ẹ̀yìn kúmọ́mù àwọn ìlẹ́bí láwọn òjíṣẹ́ fún yí tí wọ́n jíṣẹ́ fún yí bọ́tí àwọn ìfẹ́ àwọn ìlẹ́bí fẹ́ fún wọn wọ́n bá ní wà wọ́n sí ẹ̀sẹ̀ fún àwọn ilé ẹ̀rọ ìta Ṣé kí ìjẹ́ mẹ́rin ṣe mọ́kànlá jẹ́ ọmọ ní ìṣẹ́ ọmọ ẹjọ́ jẹ́ ọmọ ẹjọ́ ń sùn ní o. Àwọn ẹbí ìlú nǹkan sí, àwọn ẹgbẹ̀rẹ̀ ṣọ́ọ̀ṣọ́ ọjọ́ pọ́pọ̀ nǹkan mẹ́rin lọ́kùn àrùn mọ́gbọ́ sọ́dọ̀ sọ́gbọ́ra. Àwọn wà sọ́fẹ́ wọ̀ lẹ́sìn pátá wípé wà ní lẹ́sùn ìṣúwàdà kẹ́ẹ̀lú ìṣúwàdà yìí Ìlọ́rin ìtàlẹ́ yìí wọ́n ní ìmọ̀tò Mùhàmmadi. Àwọn ìjọ àdínábì ni. Ọlọ́pàá tó kúta, ẹgbẹ́ tí ìwọ́ tẹ̀lẹ́ rí. Àwọn ìtàlẹ́ لما تفعلون في باب القران لان الله سبحانه قص علينا فيه قص من قبلنا ومن بعدنا والجنه تبلى تجد وليوه بالضروره بصره نرد عنه كذبت قوم نوح للمرسلين كذبت قوم لوط للمرسلين كذبت قوم كذب اصحاب كذب المرسلين ولو جسما بعيد من بيت يجونوا وفضل الذي وليه fi ẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ wọ́n pè lókùrọ̀ wọ́n pè lọ́rọ̀ wọ́n ti sẹ́ fún un lọ́rọ̀ nípa wọ́n pè owó rẹ̀ wọ́n dààmú rẹ̀ wọ́n sọ gbà ní lùsù ọ̀sọ́ jẹ́ ìwọ ẹ̀yẹ àbàwà jẹ ẹ̀rẹ́ ìdíjẹ́ náà mú torí ìkiri nítorí tó gbogbo àbúkẹ́ ìjẹ́kù tí ó wà lára àwọn èèyàn yìí kò ní sí lára sí a nítorí tí ọ̀daràn ní ìwà àpè ìjẹ́ ìdíkọ́tù ìdáná táàkì kẹ́yìn ọ̀gọ́dà kò sínú pípa ọmọ yìí Ṣé wọ́n lè nìkan ní sáàjì pé ọ̀daràn ni ó kìí ṣe mùsùlùmí lọ́nà? Ṣé àwọn èyí sọ̀daràn? Àyè sọ̀daràn. Àkọ́kọ́ kí wọ́n kọ́kọ́ sọ wípé àlùwàsàkéjìà ìwọ̀ntúnwọ̀nsì òun ni ó kì ìsìláàmù. Ó kì kí ni ìwọ̀ntúnwọ̀nsì ó? Ó kì ìsìláàmù ó nìyẹn. Hàrà bíi ẹ̀sìn ní lọ́pọ̀lọpọ̀ mọ́sùn àwọn bọ̀. Ìjọ wọn nà ní àlùkàtẹ́yà yìí láàrin ibo ló ti ń ká. Láàrin ibo, wọ́n ń sàmì láàrin ọ̀rọ̀ méjì. Ọ̀rọ̀ méjì kì í owó ni kọ́ńtà ń sọ fún wa tọ́pẹ́ tó kọ́ńtà lọ́wọ́ àdúgbò rẹ̀. Rúùlù náà ni kọ́ńtà ń sọ fún wa wípé àlùfáà sànà sí bẹ́ẹ̀ náà sẹ́yìn ẹ̀sìn alhassanatu bẹ́yẹ̀ sí ìyàdín ní tó ń pè dáadáa tó bá bí a fẹ́ mbọ̀ ní ń gbé láàrin aburú méjì òní dáadáa ń gbé dáadáa fẹ́ oríire ìgbòló fúnlẹ̀ ìsàdì ọlọ́ Aṣọ ìsàdì tó wà lọ́jọ́ ọlọ́run tí ó bá bí a mbọ̀ ní ń gbé ìyọ́nú ní ń gbé ìyàdín àárín aburú méjì tí ń fẹ́ nìkan wọ́n ní kí ni ẹ̀fún àkọ́kọ́ òun náà ni wàtàkùn ní àpín méjì àbúrò àkọ́kọ́ òun ni àlè ìfúrọ́ọ̀tù kí ló ní ìfúrọ́ọ̀tù àlè gbòmùnù òun là kejì àbúrò kejì òun ni àtẹ̀fúrẹ́tù àtẹ̀wọ̀ àtẹ̀jù àtẹ̀ètò àwọn ọmọ méjèèjì gbé adáńgbé. tí wọ́n bá pẹ́pẹ́ pẹ̀lú àwọn ìṣiṣẹ́ ṣé wọ́n ti fẹ́ sàlàyé àṣejù wọ́n wà jẹ̀bi àṣẹ ètò ṣé wọ́n fẹ́ sàlàyé àṣẹ ètò wọ́n wà jẹ̀bi yẹn. méjèèjì tá a bá ti eyín lọ kájọ́ máa lọ láàrin méjèèjì. àwọn bọ̀. àlùwàtà tó níyà tí àlẹ́bí sọ́lọ́ lọ́sọ̀rọ̀ mú wa. àwọn wọn gan-an àwọn ní ó pọ́jú wọ̀sàtíyà mẹ́pọ̀. Tí ó bá ti dára, bá ti gbogbo gbogbo àwọn ìdílé fún aláàfin ni, ṣùgbọ́n náà gbogbo wa ò lè jó. Gbogbo ìlẹ́gbẹ̀rẹ́ mi àlejò. Gbogbo wa àlejò máa mú. Gbogbo àlejò àfẹ́sìn. Àwọn kan wọ́n yóò máa tọ́ sọ́nà fún ìtọ́nà ń fẹ́ ní ìtọ́nà ọ̀fẹ́ rẹ̀ fẹ́. Ṣé ìgbàgbọ́ jẹ́ òní sàǹfà òdì ni? Ẹgbẹ́ kejì pé wá ní ọ̀pọ̀ jù yóò méjèèjì. Ṣé ìwé tí ó máa sọ ìyẹn ọ̀pọ̀ àwọn nǹkan máa sọ? Fẹ́ẹ̀ àwọn tí ó máa sọ yìí àwọn ni ó kéré àwọn tí ó máa sọ àwọn aláfọ jù. Gbogbo ẹ̀dá máa mẹ́rin wá o. Ṣé wọ́n ti pẹ̀lú tí ó máa sọ kéré? Àwọn tí ó máa gbọ́ àwọn aláfọ ní gbogbo gẹ́gẹ́ ní oṣù tí yóò fi fẹ́rẹ̀ dàrú kò gbọdọ̀ dàrú láti fọ́ ìdílé fi máa sọ fún wa. Ṣé bá pé èèyàn ní aláṣejù tàbí ẹ̀fẹ́ ní aláṣẹ òṣó méjèèjì ọ̀gbọ̀dọ̀ sí lára orí nínà? Nítorí wípé yóò bà ń bọ́jẹ́. Kúrò ní èyí fẹ́ lò láti pẹ́ pé pé á ah, Ẹ̀ntọ́kà fún ṣe ọlọ́run rèé, kí ẹ kùkú ìwọ náà bá fún wa. Ẹ̀ntọ́kà ń pa níbi rèé, ṣẹ́kà ń pa ṣàhádà rèé, ṣẹ́kà ń pa àwọn àfẹ́ rèé, òun yóò kùkú ìwọ fún wa. Àbáfọ́. Bàbá ọmọ sọ̀rọ̀ kò tún yà. A gbọ́dọ̀ gbàgbé nǹkan kẹ̀kẹ́ láti mọ̀ pé ààrùn ìdìbò. Kí ni kan náà? Òun náà ni òṣùrù màá ń gbogbo gbogbo ẹ̀sẹ̀ táìsẹ́lẹ̀ yóò lù àwọn àfáà ní igbó mẹ́sàn lórí igbó mẹ́sàn ẹ̀sẹ̀ yìí tẹ́lẹ̀ bá ti wọ́n bá wọn àfáà mẹ́rẹ̀ láwùjọ ẹgbà tó jí lẹ́wọ̀n tàbí yá ìwọ̀n tí wọ́n sì kò ní sínú táwọn yóò fi bọ́lọ̀ ọba jùlọ àpàtà nínú ìṣẹ́lẹ̀ òṣèlú àá sí òní àmì ìṣẹ́lẹ̀ kéèyàn tó ń gbé lọ́kà yìí kò sí ìfúnni ìdánwò Bàbá ìṣàbùkà ìgbà náà ọlọ́ṣẹ́ rẹ̀ láti fẹ́ ẹ̀lẹ́. Wẹ́ ó lè jẹ́ lójú lọ́sẹ̀ àgbá ìròkè, àwọn ọmọlẹ́bùn rẹ̀ gbọ́ mẹ́lá fún. Kàkùkẹ́gbà ìsí wọ́n máa ń kàbọ́ ní ẹ̀kùrá òun lè kàá. Ṣẹ̀dí ẹ̀sìn pàtàkì lóyún mi tí mo kàdé sí tó sọ́nà tìrì. Ní mo fi ìṣọ́gbọ̀n rẹ̀ ní yéèkù. Àwọn ọmọ ìyá nínú ẹ̀ lọ́gbà. Ẹ ẹ subhanallah. Ọ̀pọ̀ àgbọ̀. Ẹ wù yàtọ̀. Àwọn ọ̀dẹ̀ tó sọ́jọ́ mẹ́ta. Ẹnu kàkọ̀rọ̀ ẹ̀yìn ọmọ mú ní kàkọ̀rọ̀ ẹ̀yìn. Àjùbùrù. Sọ́dọ̀ ìwọ̀n mẹ́ta láti tí wọn ọba ti di iwájú kó kí o tàbí kí máa mú bẹ̀rẹ̀ lẹ́yìn fẹ́ pa ọ̀fẹ́ àádọ́ ọ̀fẹ́ ọkọ̀ àbú ọmọ ẹ̀. Èrú wọn ṣe àfà ọmọ ẹ̀fọ́ yẹn wọ́n ọ̀fẹ́ à ìfọ́fù wọn bá dà wọn bẹ́ẹ̀ wò kí o ètò nínú sáàtì fún wọn. Kọ̀kọ́rọ́ ìṣẹ̀gbọ́n kọ̀ọ̀rọ̀ sí ẹ̀ wọ́n lọ sọ́ọ̀tì wọ́n lé ọlọ́run ní kọ́ bá ní kí o gbòsí. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ọ̀fẹ́ ti bá tó bẹ́ẹ̀ wọ́n wọ́n kìí ṣe ẹgbẹ́ gbogbo ẹ̀gbẹ́ mẹ́rin àìsíbúrò bí ẹ̀rọ ìbá fún ìgbẹ́ kàtà máa ń gbọ́ lẹ́sọ̀ ẹ̀nìkan ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ ọ̀lẹ́ ìsọ́dìrì ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ dọ́kọ̀ tó bẹ̀rẹ̀ sùkàrànlá ìsàkàrọ̀ ọmọ ní máa ń sọ̀gbẹ̀ dọ́kọ̀ tó kí ó kàn كلي آه، جنبا جنبا سبحان الله هذا آه. لا والله والله <laughs> àwọn náà máa gbé sí. Gbogbo náà yóò gbọ́dọ̀ lọ. Gbogbo náà kò tún fásitì wá sí. Kí láti wá sí? Olùdíjẹ́. Bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí wọ́n nínú o. Bẹ́ẹ̀ bá wọ́n ń jẹ́ àti ìjọba bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ láti mọ́ dájú dájú máa mọ̀. láti kó tó tó ọmọ tó rọ yóò gbó ni ó lè gbó lẹ́nu ọ̀la yóò máa ṣe fọ́ọ̀nù. ọ̀sáàgò àfáàmà ni ọ̀ máa ń ṣe fọ́ọ̀nù. akẹ́kọ̀ọ́ ni yóò mọ̀ ọmọ. sílẹ̀ òní sílẹ̀ ẹ̀dì yìí nítorí ojú dájú òfìfì rẹ̀ yóò mọ̀ pé kò sí ìkẹsẹ̀ ju pé àwọn rẹ̀ lẹ́nu fúrúfù pẹ̀lú rẹ̀ tó wípé nílẹ̀ Yorùbá yìí ṣé ìjọba bá ní pàdé tí ó kó gbogbo lẹ́kṣọ̀sì nílẹ̀ lónìí ìfẹ́mù náà jẹ́ kò lára Yorùbá Kàlú Kàlìkìkù ẹ̀rọ bà tẹ́lẹ̀ ẹwà kúrúkúrú pẹ̀lú ẹ̀ gbogbo ìlàtọ̀ gbogbo ẹ̀jẹ̀ nípa ìṣẹ́ ìgbàgbọ́ mi ẹ̀rọ wà rẹ̀ fọ́ ọ̀gá ti bọ́ bẹ̀rẹ̀ wùjọ ẹgbẹ́ rẹ̀ sí ẹ̀rọ kẹ̀kẹ́ yà kò sí nínú òfin òdì ìṣẹ́lẹ̀ ìkejì orí ọ̀dẹ̀ ṣọ́pọ̀dì kì í ta Kọ́ ọ̀sán mẹ́lẹ̀ fún ìṣòro ìfòrò ọlọ́run lára ẹ̀ṣẹ̀ká.

Àlàkátàdì, òun ni kí ló lẹ́yìn àti ìgbìyànjú àṣìpàdì, kí mo fi àṣìpàdì kéèta. Kéèta yìí ni mo wá ń ṣúrọ́. Kéèta ni kéèyàn sábà pẹ̀ dáadáa sẹ́nu mi. Wọ́n máa sọ pé dáadáa fún ọ̀dọ́ nìkan jù. Láti àwọn tí dọ́dọ̀ rẹ̀. Bọ́ ọ bá ti rí oore kan lọ́dọ̀ ẹ̀nìkan báyìí. Ó lè nírú ẹ̀rọ ọdún mẹ́rin wẹ̀ nínú ìròyìn gbọ́mà. Mọ́nà wa máa wá sọ̀rọ̀ kan wípé kúrú dátà lẹ́yìn òbùkúlù yàgbìn gbogbo ara ọmọ ẹ̀bí àdámọ̀ kọ̀ọ̀kan iná náà fi kéré sàtàlẹ́wọ̀ fún nǹkan tó lóde ṣùgbọ́n àlìkẹ̀rí ìlú yóò fi hì wọ́n lè bàlẹ́ ìlú yóò bọ̀ nínú ṣùgbọ́n ìrọ̀sẹ̀ ní ẹni rẹ yóò mọ wá ṣàdúrà pọ̀ náà náà in tí ò fún ìfún tó fún lágbẹ́jẹ́ yìí ó ti ọ̀bàjẹ́ lọ́dọ̀ rẹ̀ èmi náà fún mi o ní tó wà lè máa jẹ́nu wọ́n máa bàjẹ́ yóò wá máa pámára òsì Sọ́pá ìfẹ́lẹ̀ ìfẹ́ ọ̀rọ̀ kẹtẹ̀ ẹ̀sán wa ọ̀pẹ́ ìfẹ́kẹ̀ láti náà Amẹ́ríkà tí wọ́n fẹ́ pọ̀ mọ́sùn tí ga kẹgbà o. Nígbà ó fẹ́ kú sáàtù ní mọ́sùn yẹn, mọ́sùn yẹn pọ̀lá Alhamdulillah, ó gba èèyàn 5,000 tẹ́lẹ̀, ó gba èèyàn 5,000 ní lókè. Ó dùn ní lẹ́wọ̀n àtọ́gbà èèyàn 2,000 lẹ́ẹ̀kan náà, 5,000 tó bá ọkọ̀ 10,000 se se, todo que que kí wọ́n ní kọ̀ọ̀dé jẹ́ nílẹ̀ kí wọ́n ti tọ́jú lọ́sì wọ́n ti wọ́n fi kílíkì kékeré kan sẹ́jẹ̀ rẹ̀ wọ́n kíkà fún bí wọ́n wọ́n dàbí gẹ́bí fẹ́ẹ̀sì lẹ́yìn nìkan wọ́n mọ̀sọ̀ farapa àbẹ́rẹ́ kan lọ́ra sáré dákú gẹ́gẹ́ pé ẹ̀ẹ́ ṣé ọ̀rọ̀ bá Ẹ̀bọ̀ tó ṣe ṣẹ́kọ̀ọ́ wájú tẹ́tẹ̀ ní ẹgbẹ́ ìbọn, ìyàwó ìrìnlọ́wọ́ ń ṣe lókè òkú. Tẹ́tẹ̀ ní ó ẹ̀kọ́, ṣẹ́gbọ́n àwọn tó ń lọ ní ẹ̀kọ́ ìwọ̀n ìròyìn lọ́nà. Irú ìyẹ́ tó ṣe àkábálẹ̀. Ìṣí ẹ̀sọ̀ bọ́ọ̀lù mọ̀ síwájú káàkiri. Mo ti ti ọmọ ìṣèwádìí wà ó tún padà kó fún ìsinmi àrùkọ́ àyè tẹ́ wọ́n tó fẹ́ sí lọ wà lẹ́gbẹ̀ẹ́ bá gbogbo wọn jọ ẹni tẹ́ ń bẹ́rẹ̀ rẹ̀ gbogbo wọn jọ ní ìfara wọn kódà màá yé jẹ́ kí ẹ máa gẹ́gẹ́ bí àgbà fà fún gbogbo tó àwọn tẹ̀lé fún dára sí ìṣàlá ọ̀rọ̀ àmọ́ pọ̀ ní ọ̀dọ̀ àwọn àgbàlagbà ní ẹnì kejì tí a wà dé ọ̀pọ̀ ẹ̀dùn mẹ́jẹ́ kí ni ó fọ́jọ́ pẹ̀yìn náà ní ẹ̀ máa gbẹ́gbẹ́

sẹ́yàkì ẹgbẹ́ ọlọ́sùn ọmọ ìgbẹ́lọ́gbọ́n tó ṣe ní ìrìn ìwọ́n àgbàsá kọ̀ ilé ìtẹ́jẹ́ àbọ̀ náà rí ọlọ́lẹ̀ ti kíá náà bá sí ìjẹ́ ìgbàlẹ́nu rẹ̀ lọ tàbí sọ náà yẹ lọ́pọ̀ ìjẹ́ nìta náà jẹ́ àmì fún gbogbo ilẹ̀ sọ́run ìjọba tó lè jí pẹ̀lú. fún gbogbo ẹni tí ń tí ò ju bí Ẹgbẹ́ ní fi fi ojú ẹ̀wọ̀ báyìí, ṣẹ́gbẹ́ ọ̀dọ́ mi ti ń gbẹ báyìí, kí ẹ̀ lè kí nínú rẹ̀. Ẹni tí ìṣí òògùn kọ́kọ́ ló bá nínú mọ́tòmọ́tò kan bẹ́ẹ̀ kan, kí máa ń bẹ̀rẹ̀ rẹ̀ àti mọ́tò mọ́ ń jẹ lọ. Nínú àti sábà rẹ̀ sọ̀rọ̀ kí máa mùsùlùmí bá wà. Ọ̀rọ̀ bí ẹ̀rọ kàrọ̀ bọ̀, ọ̀rọ̀ bá wọn sọ̀hábà. Kẹ́ni sábà ní ìjọba sọ̀hábà ọ̀sọ̀hábà ní ẹ̀rọ pàṣẹlá. Ṣé ètò ìfẹ́ mọ́tò mọ́tò rẹ̀? Ìlẹ̀kùn ni ìṣẹ́kọ̀ọ́ ìyẹ̀kùn náà pẹ̀lú àhásẹ́lẹ̀ wọ̀ ní àlùwọ̀ àtẹ́lẹ̀ bẹ́ẹ̀. ọmọ ènìyàn ayé ikú ọrùn yìí kí ẹrọ sọ pé dà sọ̀rọ̀ kí ẹsẹ̀ ẹsẹ̀ ẹ̀kọ́ pé kí ìwé ẹsẹ̀ pé kí ìṣègbè aga àmì ìyá ìgbé ẹsẹ̀ yìí ìnà lọ́wọ́ gbòmí ìlú ọlọ́run bá wà yìí ọba tó rẹwà ni ó nífẹ̀ẹ́ ìjọba dùn àti jẹ̀mọ́ra mùsàkínlẹ̀ à ń sọ ibi tí ìjọba òfin yìí díẹ̀ lọ́sẹ̀ ni wọn ó ti dàrú níbi tí ọjọ́ ti dàrú. káàpì ẹ̀wọ̀n kan sí ìyàsẹ̀ àfúnà aláàbọ̀bọ̀ bẹ́ẹ̀ ni wọ́n tó ti wà ní ìwà mùsùlùmí ẹ̀wọ̀n kan sí ìyà àṣìwòrí à ẹ̀wọ̀n kan sí ìyà ìyàkúrà ìyàkúrà. àwọn bọ̀ ẹ̀wọ̀n kan sí ìyà ó ní kẹta kíkìrì pápákì tí ń dàgbà tó ló ń bí bájú nù bájú ìlú bọ́ ọgbọ́ ọ̀pá bẹ́ẹ̀ kò bù lẹ́tẹ̀ sí ìwádìí ṣókúlà Bọ́ọ̀bọ̀ ọ̀pá ó fi à, bọ́ọ̀bọ̀ ń gọ́. Ó ní fi à. Ó yọ̀ dá o. Ọ̀pọ̀lẹ́mọ̀dí, ọ̀tẹ̀, kí ọ̀tẹ̀ ní ṣùgbọ́n in tí wọ́n ń pè bẹ́ẹ̀ títíkù yóò wà wọ̀ títíkù òun náà ni ìbùsọ́ọ̀dùn àdáwà kéèyàn máa fi ìbáyẹ̀dà pamọ́ sínú wọ́n ti fọ́ọ̀mù fún sọ́sì náà kéèyàn máa wá retí ìjọ tí a bú ọ̀dà tẹ̀lẹ̀ sínú rẹ̀ ṣé ṣe ṣe àrí ìrùsàn Sẹ́rẹ̀ ìdájọ́ ìtọ́ ìlẹ́ ìjọ rẹ̀, ìbẹ̀ ìsúrí ọ. Èyí ti sọ fún ọdí ẹ̀. Ẹ mọ́ sọ fún ẹ. Ó gbọ́dẹ̀ gbọ́dẹ̀ tí mo fi sọ̀rọ̀ máa yọrí sí ẹ. Irú òkùnkùn ọjọ́ o. Ṣọlá ẹbí lẹ́lọ́, ọdúnlójì, ẹlẹ́ẹ̀kẹta, ó jẹ́ gbòǹgbò ẹ̀sìn tó bá ti wà lára èèyàn, èyí ọmọ rẹ̀ yẹ̀ tẹ̀lé, ó ní àdìsírísì, kí ìwà gbé ń fẹ́ tòun ọjọ́ o kí òjò ẹjú tó kù gbígbé kí sọ́nà ló kù mà kò sí òjò náà ló kúkẹ́ mi bẹ́ẹ̀ ló náà ti ń bẹ́ẹ̀ lọ́dọ̀ ọmọ ìyá rẹ̀ dúró ọmọ ọmọ kí ti àwọn àṣọ́lá, ẹgbẹ́ bá ní sọ̀rọ̀ kẹ́kọ̀ọ́ náà, ọ̀rọ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìṣẹ́mù sáàtì lọ́wọ́ sọ fẹ́ ká sọ fẹ́ kú fẹ́ kí ẹwẹ́ ọgbẹ́lẹ̀ ẹ̀kú bí wọ́pẹ̀ ó ní pé kò ní sẹ́ni yẹn ní ojúkùnrin yẹn ní ṣọ̀ṣẹ̀ ṣọ̀ṣọ̀ ní ìlú ọ̀bẹ̀ yẹn àwọn tí wọ́n ń gbọ́ rẹ̀ lù sí ẹ̀ tàbí irú tí sọ àwọn ọ̀bà ní ìlànà ìlànà ìlànà àtọ́sọ̀ gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀dá ẹ̀ṣẹ̀ máa ń gbẹ̀rẹ̀gbẹ̀ sọ̀rọ̀ sí ìwà ìpínlẹ̀ àtọ́sọ̀ ní ìtàfà ọkùnrin sí ń pèpè lọ Mọ̀lẹ́kọ̀ọ̀kan, kọ́nà bọ́lá ìjọ lónìí ó tó kìrì tẹ́ gbọ́wọ́ àti àfáà mẹ́rin lọ́wọ́ mẹ́ mẹ́rin lọ́wọ́ mẹ́ ẹ̀lẹ́síbú wẹ̀lẹ́sẹ́fẹ́lú wẹ̀lẹ́sẹ́rẹ́sọ láti tó ẹlòmíì ti wá àfẹ́ ẹgbẹ́ rẹ̀ lọ kí ni mo ti bọ̀ mẹ́ gbogbo tí ń gbẹ́sẹ̀ mi pé àfáà yẹrẹ ń tilé àfẹ́ òsì gbọ́rin ó kọta ìdílé olóńgbé Kí ni tí ó rẹ̀ kí mo máa bí rẹ̀? Jẹ̀mọ́rù, tí ó tẹ̀ ẹ̀fẹ́ lọ́bà tí wọ́n fẹ́ ọ̀dọ̀ wọn fà, ìgbàsẹ̀ tí yàgbà fẹ́ ìfẹ́ gbọ́yé. Mo tí wọ́n sì kà ní láwùjọ, ó ti gbòǹgbò àpapọ̀. Ẹlẹ́ẹ̀kejì, àwọn bọ̀. Ṣé ẹ̀kọ́ fẹ́ ìfẹ́ ìfẹ́ máa sọ̀rọ̀ ìfẹ́ lẹ̀? Ẹ lọ́rọ̀ yóò bẹ̀rẹ̀ bí àtẹnifẹ́ náà ìlérò ẹgbẹ́ tẹ̀lé orí ibi ṣọ̀dá ẹgbẹ́ tẹ̀lé wà láì dààmú ṣọ̀dá àwọn lẹ́rùfẹ́ lẹ́rìí ẹjẹ́ ìbánisọ̀rọ̀ fẹ́rẹ̀ ló ti wá kẹ́kì ara wọn àbúrò àtẹ́sì ara wọn lọ́kàdá wà ní ọdún ẹ̀sùn

èyí tó lè máa mú yàn bẹ̀rẹ̀ kú wọ́n ní kí ni wọ́n lè fi tọ́lẹ̀ sí ọlọ́run òsì ní bọ́ọ̀lù jẹ́rán. ọlọ́run kan sọ̀rọ̀ kan pé wà máa ń gbà á náà àlọ́ ikú ti kú ní nàìjíríà. kí n tẹ́lẹ̀ bí wíkẹ́ yé yé kí wọ́n ń ní ìlànà. àbẹ̀mí. bákan náà akẹ́kọ̀ọ́ lọ́wọ́ àìsàn rẹ̀ ní ọdún إيمان يحبين مصرا الاستطلاع الثاني أن يجب فجأة كامل أرسل تمر الثاني ولم يساعد الدين أحد إلا علاقة أو شو اللي لفع طيب إيمان يسانت أيما وإيجي وما تطلقع إذا أجدتكم بي كل جانا مرأي نعم أبوه يا إيه نعم Bọ́nà lọ bí mọ̀ ẹ̀yà bí ìyá. Nǹkan tó máa bí ó tó máa bí ó gangan lára ń ṣe yẹn, ẹ bá fún pọ̀ owó àwà. Ẹ bá fún pọ̀ owó àwà. Tó ṣe tó ṣe wà báyìí náà ló wà ọ̀kẹ́ ààbò yóò ṣe wà yẹn tẹ́lẹ̀ ń bọ̀ solution nìkan ni a ń ṣe yẹn kù. Màlọ́ ìṣá dẹ̀bí ìmọ̀ ìṣẹ́jú ṣe ń lọ wọ́nà. Ẹni pé òní ti ẹlọ́pẹ̀ lọ pé pé mẹ́ẹ̀sì àti kíkẹ́ àti kẹ́gbẹ́ pé ẹ̀sìn yóò borí ẹ̀kan. Jùmọ́ra, ẹ̀ ń ẹni irú ìtìṣe kí èèyàn lò ní. Ibi tí a ti gbọ́dọ̀ túnra ṣe dáadáa òun ni lọ. Akọ́kọ́ ṣe gbogbo ẹ̀ṣẹ̀ yìí, a ní káwọn àpapọ̀ ti gbẹ́ndọ̀, àìgbẹ́ndọ̀ sígbàgbẹ́dọ̀ ọ̀sán fún ìyàlẹ̀, ó tún wá ẹni tí wọ́n máa bá wa sọ̀rọ̀. Òǹdè mẹ́tò fún mẹ́ta ń bọ̀ fún ọ̀rọ̀. Táà bá ti mẹ́tò mẹ́ta ìta ọ̀rọ̀ ti dé. Ẹni tó fẹ́ bá ní sọ̀rọ̀ náà, kàá ló ń tọ̀. Ìṣẹ́ mẹ́ta ló bọ̀ wà. Àkọ́kọ́, kí ni kí ni ẹni kàlá mi ṣọ́kọ́? Ọ̀rọ̀ tí ń fẹ́ bá mi sọ Ọlọ́run bá lè dùn ní báyìí. àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì wà á yà kúrẹ̀ àlùfáàfù bí ìkàláwì àpọ́n àníyàn fáfáà fẹ́ fi sọ̀rọ̀ agbẹ́gbẹ́ jẹ́ àníyàn òdodo tó ń tọ́lọ̀ ẹlẹ́ẹ̀kẹta wà á yà kúrẹ̀ àlùkàláwì mọ̀ á sọ̀rọ̀ ìfẹ̀lẹ̀ àpọ́n tó ń bá ti bọ̀ lẹ́tà ó gbọ́dọ̀ jẹ́ pé wọ́n gbọ́dọ̀ bí ọ̀rọ̀ ọkùnrin ní dáadáa ni. Kìsì pé wọ́n bu ilé ìṣèlú fúnra. Jọba àwọn ọmọ wa mú gbogbo ẹ̀. Ìṣèkínà ń sè ìṣèkínà. Tí o tàbí yẹ sọ́dọ̀ wà fá. Ẹnì tí ní ìjẹ̀kánà ń pẹ́ ẹ̀sìnrẹ́ ẹ̀sìnrẹ́ ẹ̀yẹ́ ìlànà tó ń fi ẹ̀rọ ìdàpọ̀ wa. Ẹ̀mí ìjẹ́ mi pàtó àtúnṣe kéde ìwọ̀n tó fi ń rẹ̀.

Súra gbọ́dọ̀ bẹ̀rẹ̀ ìlú Mùsùlùmí àti ọ̀káwọn tí ọmọ kìí hàn wọ̀ tààlà ní ọdún tí wọn yàgbé wọ́n yí ní wọ́n sóbì. Àwọn obìnrin ti ìwọ̀n tó ti fi owó tó pọ̀. Àwọn ìṣẹ́ wọn lọ́dẹ̀ sí wọn. Àwọn ọmọ fẹ́ jẹ́rẹ̀ ọkàn àwọn obìnrin. Mo fẹ́ kí wọ́n láti ní láwùjọ. Mo fẹ́ kí wọ́n kọ́ ìlú ọ̀fà. Àti kí ìrànfọwọ́dú àti kí ìrànfọwọ́dú yóò kàkẹ́ wọn lọ́jọ́ àdàkẹ́ náà wọ́n kàkẹ́ nínú àwọn ọ̀fà. Ṣùgbọ́n tí wọ́n àfà àwọn ọlọ́sọ àwọn ọ̀fà ìjọ ń bẹ́ẹ̀rì ìṣẹ̀lẹ̀ méjì fèrè sọ̀rọ̀. Wọ́n yẹ kú náà sí àwọn méjì sọ ìṣẹ̀lẹ̀ sọ̀rọ̀. Ṣèyẹ́ ṣe gbogbo ọ̀fà àwọn ọ̀fà àfọ́ òun náà ni ààrẹ yìí fún sáàbì tó kọjọ ọ̀nà báyìí bábà ti sún náà mú ọ àwọn àmúlò sára kí kíkà ní múkọ òun ní ìfi ọjọ́ kiri lọ láti ló kíkà oṣù múta ní múkọ. Mọ́tàlá wàláhì wàlá ọ̀pọ̀lọpọ̀ sísáàsì yẹn ti fún ẹlòmí kò tó yẹ mo ti mọ̀ pé àwọn tí òun pè láàfà àwọn ẹ̀fà tó yẹ kí ni àkọ́kọ́ wọn ni láti jíbù ẹ̀lẹ́mọ́ra á ti kíkọ́ sí sọ́ọ̀dì kìí ti dandan ní kóbìnrin ọdáná oúnjẹ fún kò ní àwọn àfàbìsọ àwọn mímọ̀ dẹ́ fi ààrẹ ẹ̀dẹ̀ yíò adé láti